yu'tuna ajrahum bighayri hisab bẹ́ẹ̀ lọ́dúnwọ́ ẹlẹ́dàá wa sọ ńṣe lọ́lọ́run máa ń san àwọn oníṣòro lẹ́sàn wọn tí ó pọ̀ débi pé kò ní níṣòro ẹ jẹ́ àṣẹ sùúrù ká ṣàtúnṣe o alámúlétì sálámúlétì wàhálà tẹ̀ ń bára yín fà tító bá ọ̀rẹ́ sọ̀rẹ́ wàhálà tẹ̀ ń bára yín fà tító bá ẹ jẹ́ àparí rẹ̀ káàrin kọ́dánmárán ká bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rẹ́ ara wa ṣé bí ẹ̀yin máa yí pé nínú oṣù Ramadan àwọn ṣayọ̀pín tí wọ́n jẹ́ káàrin yín ọdá gbogbo wọn pátá ni wọ́n ti gbá sẹ́kẹsẹ́kẹ tó sì kíkọ̀ sọ́kàn nínú wọn ń tí ṣètọ́ni sí ń ta táwọ̀ wa tán níjẹ́ òní tí bá dé ńlá wọ̀ tó tán bí ọ̀dọ̀ wa wa wọ́n ti àwọn sílẹ̀ báyìí wọ́n náà gbogbo àwọn yẹn ni àwọn gbogbo ẹ̀ lọ́wọ́ àtútù tí ń sọ̀kalẹ̀ wá sílé ayé dáadáa iná ló kúnlẹ̀ ayé nìsí ẹjẹ́ ajẹ́ kí sùúrù ọ̀sẹ̀ wa láǹfààní lásìkò yìí báyọ̀ ẹjẹ́ agbìyànjú láti jẹ́ ọ̀kan nínú ẹni tí ó ṣe sùúrù nínú oṣù Ramadan àwọn kan wà tí wọ́n máa ṣe kòńgẹ́ pọ́lọ́ wọn bọ̀kùn náà kú lọ́rùn wọn Ọlọ́run dákun ṣé èmi pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn Islam lọ́kàn nínú àwọn ẹni tó náà kú lọ́rùn wọn dákun má ṣe wa lọ máa ná má jẹ́ kí iná tọ́ sí wa iṣẹ́ tá a ṣe tá a fi ra àlùjánnà wọ̀ ọlọ́run dákun ṣe wa ní ọ̀kan nínú àwọn tó fi ṣe kòńgẹ́ rẹ̀ eléyìí téèyàn ṣe téèyàn fi dọ̀ máa ná dákun má fi wa ṣe déédéé rẹ̀ gbogbo òru nínú Ramadan lọ́lọ́run máa ń bọ́kun náà kù lọ́rùn àwọn kan nínú àwọn ẹrù rẹ̀ pé wò ní wọná ma wò ní jọ́ máa wò ní jọ́ máa أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله فإن المقصد الشرعي من مشروعية الصيام تحقيق التقوى لله عز وجل dájúdájú ká lè páyà Ọlọ́run ó náà lòun àfojúsùn ńlá eléyìí tí Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa tó ti torí rẹ̀ tó fi ṣe kágbáwé Ramadan tó fi ṣe lẹ́sìn lórí wa ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ ike gbogbo aláwẹ̀ lójoojúmọ́ ní ìgbà tí ọba wà nínú àwẹ̀ àdúrà wa tó ṣe ikú tí aláwẹ̀ bá ṣe ala ò ní ṣàdúà àyàfi kí ọlọ́run ọba gbàdúà rẹ̀ aláàwẹ̀ ò ní ṣàdúà àyàfi kí ọlọ́run ọba gbàdúà rẹ̀ ẹ̀ ń bẹ nínú àdúà tó lọ́wọ́ lè má gbà ti rí tó fi wá jẹ́ pé Ramadan náà tiẹ̀ èpè ló ń fi ń sẹ́ òfin ṣàdúà ẹ̀ ẹ́ sọ tó fi wá pé sọkúsọ ìwé kówè ẹni ń jáde igbó ẹnu wa ẹ̀jẹ̀ akpọ̀ nínú oṣù ká ṣọ́ra fún ìṣekúṣe ká ṣọ́ra fún ìwòkuwò ká ṣọ́ra fún àìsùn káìsùn nítorí kíni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn ń lo ọ̀sán Ramadan tiwọn láti fi sùn ni tó bá wá di lóru wọn máa lo wọn láti fi máa wòwò kúwò láti fi máa sọ̀sọ̀kúsọ láti fi máa gbọ́gbọ́ púpọ̀ nígbà tó bá dọ̀sán Ramadan. àwọn ẹlòmíràn máa gbọ́ wáàzì wọ́n máa gbọ́ wáàzì lọ́sàn-án Ramadan tó bá ti dàsìkò sínú báyìí rẹ́kọ́ọ̀dù fújì ni wọ́n máa gbọ́ wọ́n máa dà sọ́tún wọ́n máa dà sósì wọ́n ní ńgbà tílẹ̀ ti sú tó ti parí àwọn máa dáràn sónù orí sí ọ̀rẹ́ láì èèyàn abúniọ́ ò ń gbá àwọn ẹ̀bọ̀ látàárọ̀ ó ṣe sùúrù fún ọtí mímu ó ṣe sùúrù fún sìgá mímu ọmọ kọlọ ń ṣe gbogbo ẹ léèwọ̀ lọ́sàn ó sì ọ wá mà ipe ìwọ rẹ̀ náà tó dalẹ́ ọwọ ń lọ fi sìgá sínú ọtí lòpònú tó fi ń sínú ọ̀daràn ni ọ o èyí sèyàn dáadáa ìsìláàmù rẹ̀ gan kò dájú kó rí ìdíjókòó nígbà tó ṣe pé ntọ́lọ́ ń ṣe léèwọ̀ iná ló fi ń sínú ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn inú wọn ti tò kálé aṣẹ́wó wọ́n retí kí wọ́n pèpè fún salatul maghrib kọ́ dànù ó tún sókòtò ní. a'udhu billahi minash shaitanir rajim àbí èyí tí aṣẹ́wó rẹ̀ ti ń retí rẹ̀ pàṣẹ sásìkò tí ì tóni torí ẹ̀yìn ló ń retí a'udhu billahi minash shaitanir rajim. ọ̀dọ̀ ẹja bẹ̀rù ọlọ́run ẹja apáyọ ọlọ́run èyí ti rí tí wọ́n náà fẹ́ lẹ́dẹ̀ẹ́ sínú ẹ̀rẹ̀ àbí ètò ìsẹ pé ń jíwó owó lọ́wọ́ ló ń jí tó fi sínú eléyìí ọmọ dà ọ̀ràn lọ́mọ ń dálẹ̀ dira rẹ̀ eléyìí tó ní rí ọ̀nà àbáyọ bàbá àtijọ́ gbẹ̀ndà kìyàmù láì ti lórí ẹ̀ bá mójútó nítorí pé báyìí ló ní gẹ́sẹ̀ ló ní oní lẹ́sàn lórí rẹ̀ èmi ni màá san yín lẹ́san lórí ẹ̀ subhanallah ọlọ́run láti sọ láti fún òun láti tọ̀hídì fún òun lọ́ba tá à ń yọ zakati fún òun lọ́ba tá à ń tìtorí rẹ̀ sí hajj ṣùgbọ́n gbogbo nǹkan yìí kò pé mọ́ra rẹ̀ ọ̀sìyàmù yìí ló pé mọ́ra rẹ̀ ọlọ́run ló ní òun lòun ó sì san lẹ́san lórí rẹ̀ torí ẹ̀ mójútó àwẹ̀ rẹ̀ má bàjẹ́ mójútó àwẹ̀ rẹ̀ má dáràn nínú ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa má jẹun lọ́sàn Ramadan ọgbọ́dọ̀ màmá mumi lọ́sàn Ramadan ọgbọ́dọ̀ màmá sọ̀sọ̀kúsọ lọ́sàn Ramadan àti òru ẹ̀ kòsì gbọ́dọ̀ màmá gbọgbọkúgbọ lọ́sàn àti òru Ramadan ọgbọ́dọ̀ màmá sèsekúse lọ́sàn àti òru Ramadan ọgbọ́dọ̀ màmá rìnrìnkùnrin lọ́sàn àti òru Ramadan gbogbo ntọ́lọ́ wọn bá sílé wa ọgbọ́dọ̀ jìnnà sí lọ́sàn àti òru Ramadan. gbogbo tí a bá ti sínú kọ́ báyàwó rẹ̀ lò ó sì tọ́ kọ́ báyàwó rẹ̀ lò títí di ẹ̀ bá àgbà tí àlùfáàtàrí ọ̀yọ́ kò sí èèwọ̀ nínú eléyìí eléyìí ò sì fi nǹkan sí àwẹ̀ rẹ láì dáa. bákan náà nínú oṣù Ramadan a gbọ́dọ̀ gbìyànjú láti lọ́ọ́ máa ṣe kíyàmù Ramadan sọ̀látù tarawih káwọn lọ sí mọ́sálásí lọ sí sọ̀látù tarawih pàápàá jùlọ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa kú ti mọ̀ yín pé tá a bá délé tẹ́ bá ti padà sílé tẹ́ bá ṣe sọ̀láàtì yẹn ní mọ́sálásí ẹ̀ lọ sùn lé ni eléyìí kuma sha'iratun min sha'airil islam ọ̀kan nínú nǹkan tí ń fà mí pé islam ń bẹ hàn ni torí rẹ̀ kọ́tọ́ kọ́ wa lọ sílé kọ́ lọ sùn kalẹ̀ máa ṣe ń lè o sì máa ń pé tí wọ́n bá fẹ́ jí ọ́n sáré gan tipátipá wọn fi rí ọjì ṣe sọ̀láàtì tarawih pẹ̀lú imam kọ́ máa lọ lé eléyìí ká mójútó kí ṣe ń tálé máa fi ṣeré ọ̀pọ̀ nínú àwọn mùsùlùmí tó yẹ yẹn kúrákà mẹ́rin àbí rákà márùn gbà náà ni ọ wà wà gbà náà ni ọ wà ẹ mọ̀ kíkò tí ì ṣe sọ̀látùl ìṣá gbà ó ló ṣe sọ̀látùl ìṣá kó tó di pọ̀ bá wọn lórí sọ̀látù tàràwì ìpàǹpara rẹ̀ ó ló ń pàjá ara ẹ̀ ló ń ṣe tara ẹ̀ ló ń bàjẹ́ yóò sì tu ọtí ní ìgbà tó lọ́n bá fi hàn ẹ̀sán aburú tí ń retí rẹ̀ lọ́la gbẹ̀ndàlùkìyàm àwọn míì wà nínú wọn tó o ṣe tọmọ kí wọ́n ṣàdúrà nínú kùnúùtù rẹ̀ gbaná ni ọmọ bọ̀ wá mọ́ṣáláṣí ó sọ fún ìyàwó rẹ̀ pé máa bá ń gbọ́ ọ tí wọ́n ti súnmọ́ bí àdúrà àbí wọ́n ò tí ì súnmọ́ bí àdúrà ta ló rò pọ̀ ń tàn jẹ orí ara rẹ̀ lọ ń tàn jẹ àwọn kan ti wà ń bẹ̀ láti bẹ̀rẹ̀ títí dópin tá a lè fi wọ́n wéru rẹ̀ tó sì kọ́fẹ́ tán ọkọ̀ sí tán lọ́daràn gan mọ́tò irú eléyìí a lè fi wọ́n wéra wọn ara rẹ̀ ló ń ṣe òòsẹ́ni kankan ọ̀pọ̀lọpọ̀ máa lérò yìí pé eré lẹ́sìn wọ́n máa lérò yìí pé nǹkan ẹ̀fẹ̀ lẹ́sìn àwọn ẹrú ọlọ́run kan ti wà mọ́sálásí kó tó di pọ́n pèpè fún lè ṣá tá a lè fi wọ́n wéra pẹ̀lú ẹni tó ṣe pé ńgbà tó kú dẹ̀dẹ̀ kó wọ́n máa ṣe Allahumma ìgbà náà ni wọ́n ń bọ̀ ọbẹ̀ ṣàdúrà ọbẹ̀ ṣàdúrà ló ṣe ń bọ̀ wà mọ́sálásí ara rẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ náà lẹni tó ti ẹtẹ nìkan tó wá burú jẹlé náà ti parí sọláàtì lè ṣá yọ àlọ́ gan síbi kan lẹ́yìn yọ máa retí ta ló ń ṣe orí ara ló bákan náà nọ̀sùn Ramadan agbọ́dọ̀ gbìyànjú láti máa ṣe sàrà máa ṣe sàrà fún aláìní aláìní ń bẹ nítòsí rẹ ṣe sàrà fún aláìní ń bẹ nítòsí rẹ ẹlòmíì ń bẹ tó ṣe pé kò rí nǹkan sínú ẹlòmíì sì ń bẹ tó ṣe pé kò rí ń jẹ so irú àwọn eléyìí ẹtọ ọmọ wọn tó dá wọn mọ ràn wọn lọ́wọ́ Ọlọ́run bọ ràn wọn náà lọ èèyàn ò ní yé ràn yàn lọ títí tỌlọ́run fi ràn náà lọ́wọ́ ibi tí wọn bá ti sí àyè fáwọn èèyàn pé ẹ wá sínú lọ sínú níbẹ̀ ẹnìkan kì í ṣe ìrègùn síyàn lórí irú oúnjẹ báwọn ẹnìkan wá sọ pé ah, ẹ ṣọ́ra yín o tẹ̀bà ṣọ́ra ní fún yín lóúnjẹ o ṣé wọn ló gbé kalẹ̀ ni sí ọ̀rẹ́ láì kò sí ìrègùn bẹ́ẹ̀ oníkàlùkù ọjẹ tó o bá sì gbọ́ oúnjẹ tí o bá yó sọ pé kó tún bù fún ọ sí i kò sí wàhálà ń bẹ̀ nítorí pé wọn ò gbóúnjẹ yẹn wá nítorí àti fi tọ́ ọ lẹ́nu wò kébi ó lè bá a sí i sọtọ bá mọ pé òye o sọ pé kó o fún ọ sí lópin ìgbà tó ń jẹ wá sẹ́kù ẹ̀tọ́ rẹ ni kó o fún ọ sí ẹ̀tọ́ rẹ sì sọ fẹ́lòmíì tí ò mọ̀ ipe oúnjẹ sínú wà níbi kan ipe kọ́ ká lọ kó náà lọ sínú nítorí pé oṣù Ramadan kò gbọ́dọ̀ wà kọ́ wa jẹ́ pé àwọn kan wà tó jẹ́ pé àgbáyípo làwọn ọmọ wa gbà àgbáyípo wọn máa gbà nítorí pé ẹnìkan dáhùn mà dépò pé ọ ràn wọn lọ́wọ́ wọn náà má sì yasakọ jìyà ọmọ pé bí ń pọ́ ibi tó sì ti jẹun wà ọ̀hán ló ní lọ́bẹ̀ kọ́ mọ́ ro olúwa rẹ̀ kó lu ẹ̀ náà wá tó olúwa rẹ̀ ó sì pé bí mánú ìyá ó sì jẹ olúwa rẹ̀ fáin fáin torí di eléyìí báyìí eléyìí ò sínú oúnjẹ tí wọ́n fi ń ṣe ẹ̀ tí wọ́n fi ń ṣe règùn síyàn jẹun kó yó tọ́ba sì mọ̀ pé òyò sọ pé kó fún ọ sí omi tí wọ́n fún ọ tó ẹ fún mi lómi sí tẹ́lẹ̀ ìyẹ̀tọ́ rẹ ni àyàfi tọ́ba yà ti tán nínú oṣù Ramadan ẹ̀jẹ̀ àṣẹ dáadáa ẹjẹ́ àṣẹ dáadáa owó tẹ̀ ń kó pamọ́ ẹ̀yin náà ẹ bẹ̀ nìkan lọ sí sàárè ńjọ ni sáré kó kówó sínú sàárè rẹ ni wọn ní kówó sínú sàárè tí náà ńjọ tẹ bá kú o sí ọ̀yin ńlá ẹ tẹ̀ ń kówó pamọ́ ó kó sínú àpàtì kéke ó tún gbé sínú àpàtì ńlá ó tún gbé nílá sínú wá gbé fún un níbo wàhálà tá à ń ṣe lórí owó ti pọ̀ jù ẹ wọ́n gbogbo èèyàn bó ṣe dọ̀tá kálukú nítorí owó náà ni nítorí owó náà ni torí pé nítorí ma pé mẹni tá ìsà ma nítorí owó owó yẹn ò sì ní bọ́ ọ sáré ajẹ́ pé sí ọ̀rẹ́ nígbà tó tún dọ̀gá mọ́ ọ lọ́wọ́ wọ́n lọ sí wàhálà rí ó tún wá máa jókòó nínú mọ́ṣáláṣí tí ẹ bá lè jókòó nu mọ́ṣáláṣí láyé tí a ti ṣe sọ láti yẹn títí tó rùn òfì yọ kọ́ máa ṣe rántí ọlọ́run ọba níbẹ̀ tó rùn bá wá yọ tó gbéra sókè bí ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn ìgbà tó rùn yọ kò dìde kọ́ yan náà fìlà araka méjì anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n lẹ́ni tí máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run bó fún ni ládàá al-umrah ọlọ́run fún ni ládàá bá jẹ́ ramadan kò bá má sí ramadan sòṣùpọ̀ ká mójútó àwọn ẹsẹ̀ rí nínú Ramadan kó tó bá ti fi kọ́ra yóò rọ Ọlọ́run láti máa ṣe lẹ́yìn Ramadan. ọ̀dọ̀ pé ká máa pè nínú àwọn ẹsẹ̀ olóore eléyìí ti Islam tí ń fẹ́ ká ṣe nínú oṣù Ramadan yìí òun náà ni wípé ká lọ sí umra al nítorí hadith eléyìí tí Imam Muslim gbà wá wọn Nabi sallallahu alayhi wa sallam ó ní umratun fi Ramadan. تعدل حجة وفي رواية تعدل حجة معك ẹni tó bá ṣe umra nínú Ramadan ẹ̀san rẹ̀ ṣe déédéé kéèyàn ṣe hajj nínú ẹgbàá wa kan kó ṣe déédéé kó ṣe hajj pẹ̀lú anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn olówó inú wa ẹ gbìyànjú ẹyẹ sáhùn ẹ̀yin náà lọ sí umra ẹ lọ sí umra kẹ́yìn náà lọ rí báwọn èèyàn ṣe ń lówó wọn láti sin lọ́hùn yéésì ìtẹ̀yìn ń dì má dì ká ẹ̀dínwó má dì títí títí ọkọ̀ làásì yín dì àwọn èèyàn máa mówó wọn wọn máa fi ṣètò lọ lọ sí umra nu Ramadan àmọ́ tó lọ sí umra kìí ṣe kọ́ ọ̀gá sí Mẹ́kà o kọ́ ọ̀gá sí Mẹ́kà láti bẹ̀rẹ̀ àwẹ̀ di parí àwẹ̀ torí kọ́ ọmọ bàárà àwọn aláìní tó ràn lọ́wọ́ lé ẹlòmíì máa lò as a chance láti túlẹ̀ nígbà táwọn aláìní kún àdúgbò rẹ̀ àwọn aláìní kún àyíká rẹ̀ so kọ́ mọ́ bá a ṣe dáadáa sí wọn yọ wá gan sí maka ó dìgbà bá sọ ọdún tán kó tó dé eléyìí ọ̀dà o ọba ti ṣe umra tán umra ọ̀gbà ọ̀gbà wákàtí mẹ́wàá tó bá ti ṣe umra tán padà máa bọ̀ wá nàìjíríà ó ní wọn fẹ́ fẹ́ ṣe sọ̀látù tarawí lọ à ń ṣe ńlẹ́ náà máa bọ̀ so wàá ṣe dáadáa sáwọn alábàágbé rẹ wàá ṣe dáadáa sáwọn aláìní torí pé maka ò ní rẹ́ni fún sàrà àfi tí wọ́n bá fún wọn náà so wá sí dáadáa sáwọn alábàágbé rẹ àwọn aláìní àwọn ọ̀pọ̀lọpọ̀ òní ṣe kò ní sọ àsọtẹ́lẹ̀ pé ẹ máa fáwọn aláìní ló ń jẹ o ẹ máa ràn wọ́n lọ́wọ́ owó tí mo kó kalẹ̀ ní èèmbo ó túlẹ̀ ní yẹsẹ̀ rẹ eléyìí là ń sọ eléyìí ọjà nínú àwọn nǹkan tó yẹ ká mójútó nínú oṣù Ramadan bákan náà al ní nínú oṣù Ramadan kí mùsùlùmí tó bá rọrùn fún ike kó ṣe torí pé nbẹ náà àwọn náfìlẹ́sì eléyìí tá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam tó máa mójútó anikakẹ́ alukur'an ọ̀npẹ nínú àwọn èèyàn anitọ́ pé tó wá gbé alukur'an lọ kò dá suratul Fatiha mà yàtọ̀ sí kul huwa Allahu ahad yọ kàn máa wúrọ̀ ni eléyìí ntí ọba máa ṣe báwọn kò burú pé kọ́ máa tẹ́tí gbọ́ alukur'an gbé kásẹ̀tì sí kọ́ máa gbọ́ ọ́ máa gbalada kò burú kó jókòó bí tí wọ́n ti ń kí alukur'an kọ́ máa tẹ́tí gbọ́ wàá máa gbalada lọ́mọ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n bá ń ṣe fáwọn mùsùlùmí torí pé tó bá fi kọ́ra bẹ́ẹ̀ ọmọ wá sí ìdánilẹ́kọ̀ọ́ lójoojúmọ́ èyí rí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìgbọ́rọ̀ Ọlọ́run àfi nínú Ramadan láwùjọ Yorùbá yìí kí ló dé táwọn ò mú àsìkò kan àmú ọjọ́ kan kójoojúmọ́ ni wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ojoojúmọ́ ni ìdánilẹ́kọ̀ọ́ wa kí ló dé tí wọn náà mú ọjọ́ kan tó Ramadan ó tún Ramadan sọ́dá abẹ́ sọ́dá abẹ́ àwọn ẹni tó yẹ pé wọn èsì náà àfi lóṣù Ramadan wọn èsì yàrá o wọn èsì yàrá o bákan náà ọ̀dọ̀ àwọn lè máa mú tó jẹ́ pé wọ́n máa ṣe sọ̀láàtì fáwọn èèyàn kọ́yákọ́yá kámákámá ni láàrin ìṣẹ́jú márùn wọ́n ti parí gbogbo tarawih wọ́n ti parí gbogbo tarawih wọ́n tún lọ́nà òun fìtọ̀ láhàn wa ìyẹn ni kíkà tún sọ́nà wa ń darúkú bá a ṣe ṣe tòní. sọ eléyìí ẹni tó bá ti mọ̀ pé lè máa mú tàwọn bó ṣe rí nu ẹ bá wí tí ọba gbọ́ kìlọ̀ ẹ wá mọ́ṣáláṣí mi tẹ́tí lọ́ máa ṣe sọ̀láàtì ẹ wá mọ́ṣáláṣí mi tẹ́tí máa lọ ṣe sọ̀láàtì bákan náà àwọn ẹni tó ṣe wípé tó bá di ní òru ní òru wọ́n pèpè fún sọláàtì níbi aago mẹ́ta tó bá tún di mẹ́rin àbọ̀ wọ́n tún pèpè mí tó bá tún di yọ láago márùn ọkọjá bí ìṣẹ́jú mọ́kànlá àbí méjìlá tálùfájàrí bá yọ wọ́n tún pẹ̀ kẹta ti rí tó fi pé mẹ́ta bá ń wo ó ti papọ̀ jù ó ti di bídà talakọ̀kọ́ tá a bá ti torí pé káwọn èèyàn kan jàǹfààní rẹ̀ kẹ́ni tó sùn kó lè bá a jí gẹ́gẹ́ bí sábàbí ti ṣe wà pé tá à ń ti torí rẹ̀ pèpè alákọ̀ọ́kọ́ náà nù kò burú ká sùn síbi aago mẹ́ta àbá aago mẹ́ta àbọ̀ ká pè torí pé ń bẹ́nu àwọn ẹrú ọlọ́ tó pé ìpè tó bá gbọ́ yẹn lọ́lọ́wọ́n bó fi tají tó fi pèsè oúnjẹ sààrì àwọn anípèmí mà rárárárárá títí tí ó fi di pé àlùfájàrí yọ tá àlùfájàrí bá yọ ìgbà náà láti òpè ẹlẹ́ẹ̀kejì ká mójútó eléyìí o torí àwọn èèyàn rò pé ẹ̀yin máa ń pa ẹ̀sìn Islam ni o gbàtà ti rí pé ẹ̀yin là ń pèpè fún sọ́láàtì àwọn ọmọ yín lólòdò wọ́n rò pé ẹ̀ máa ń pa ẹ̀sìn Islam ẹ má dẹ̀sìn wọn sí gbò ẹ má bá wọn lẹ́sìn jẹ o eléyìí jẹba torí ẹ ọ̀dọ̀ wa wa ká gbìyànjú láti rí i pé ẹ̀sìn wa ń tó lè bàjẹ́ àjìnà sí àdádálẹ̀ lóríṣiríṣi ká eléyìí tó ṣe pé tá a bá lọ kú abàdàdà pàdé níwájú ọlọ Ọlọ́run kó jẹ kẹmi pẹ̀lú yín kábàdàdà pàdé níwájú ẹ ní ìgbà tá a bá pàdé rẹ Ọlọ́run kó forí jìn wá nínú oṣù Ramadan kó forí jìn wá lẹ́yìn oṣù Ramadan kó forí jìn wá ní gbẹndé alkiyama Ọlọ́run ọba kó ṣe wá lọmọ aljanna kọ ara ti pé nbẹ nú ẹsìn eléyìí tí Ọlọ́run ọba fi pa wá láṣẹ ike ká máa ṣe ní gbogbo ògbà Ramadan náà ń bẹ àbí òtí ẹ̀ sí Ramadan ikú ká máa sàṣàlátù púpọ̀ fún ọ̀gá wa aṣíwájú ẹ̀dá anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam torí pé ọlọ́wọ́n bá gán fúnra ara rẹ̀ àti àmàlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà máa ń sàṣàlátù fọ́gá wa yìí sallallahu alayhi wa alayhi wa sallam fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim. وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين وأن اللهم اغفر لنا وارحمنا وأكرم نزلنا إذا سرنا إلى القبور اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل صيامنا وتقبل قيامنا واجعلنا من عتقائك من النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله